الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين السلام عليكم ورحمة الله تعالى وبركاته تو wàá kí ọlọ́run a dúpẹ́ fún ọlọ́run àyàn nàbí wa muhammad sallallahu ọlọ́run ọba tó jẹ́ pé òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí òun ni ọba tí ìyìn tọ́ sí ọba tí òun tọ́ sí akí ọlọ́run ọba náà ọlọ́run náà wọ́n ṣàgbà ọpẹ́ ní kọ̀ọ̀kan wa anyi anabiwa muhammad sallallahu alayhi wa sallam wa man salaka masalaka ila yawmidin gbogbo àti wọn tẹ̀lé ojú ọ̀nà tàbí muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wọ́n ṣàgbà ṣe àdókùn ìkẹ́ ìkẹ́ fún àwọn náà wọ́n lè mọ́dá hapò àlẹ́ iná alẹ́ àyà omi ní wàlẹ̀ mọ́wàt látara àwọn àwọn tí wọ́n ní wà lórí wọn ọlọ́run bá kẹ́ wọn bá ìlà bìlà ìlà ní ìyìn azim náà ẹ̀yin ìyẹn wa délé ní wà láfíà ọlọ́run àánú ọlọ́run orí àjọ tẹlifọ̀n bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wà gbé adé sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà láti sórí Ramadan program day eleven ẹ̀rí ní ẹni èjì ẹ̀yọ kọ̀ọ̀kan ó ń lọ náà nìyẹn ẹ̀ ń lọ náà nìyẹn ẹ̀ rí pé bá ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ìlú ni wà kì í ṣe àyè fún olóko fún ìkéde àti ìpolówó ọjà ẹ kàn sí wa ẹ darapọ̀ mọ́ wa lórí facebook lórí twitter lórí instagram ní orí wẹ́bsáìtì wa náà ẹ lè search fún wa www.ibileradio.com ní wẹ́bsáìtì wa ní orí tune radio ẹ wà ń bẹ̀ àwa ń bẹ̀ náà ẹ bá download ẹ bá lọ sí orí play store or apple store yín ẹ download tune radio ẹ bá download ẹ kẹ́ lọ search fún wa níbẹ̀ ìbílẹ̀ radio nàìjíríà ẹ máa gbọ́ wa ẹ darapọ̀ mọ́ wa ẹ má bá wa share program yẹn invite àwọn ọ̀rẹ́ yín youtube channel wa náà ẹ bá subscribe síbẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹ máa gbọ́ wa ẹ fẹ́ sun onígbọ̀wọ́ ètò ni àbí ẹ fẹ́ ṣègbè ẹ fẹ́ ṣe ìpolówó ọjà nọ́mbà tẹlẹ kò wá sí òun náà ní ó ń display ní ojú screen tẹ́lẹ̀ kálukú wa náà àti ń rí yẹn info at ibileradio.com òun náà ní email wa tí ẹ lè fi ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ẹ lè fi ránṣẹ́ sí wa láti bẹ̀ ẹ lè send message síbẹ̀ tó ẹ̀yẹ̀ yẹn wa wọ́n ìgbẹ́ ìyá ti polówó ọjà ẹ kà sí wa ètò wa o ẹ sponsor Ramadan program ni Ramadan lecture ni Ramadan àbí gbogbo tó bá àbí nǹkan míì tí kì í bá ṣe Ramadan program náà tó jẹ́ pé program tó wáyé ní ọ̀kan ìjọ̀kan ní iléeṣẹ́ ìbílẹ̀ Regional TV ní orúkọ olóòtú àgbà ìyàwó ìyábàdà kí gbogbo wa Ramadan à ń ti lọ díẹ̀ díẹ̀ ọlọ́njẹ́ kó jẹ́ kí ẹ̀mí wa kí orí ẹ̀yìn oṣù Abdulaziz ìsẹ́ àkàbíọ́lá ìdí àkówà lórúkọ ti tèmi orúkọ mi yìí padà ọmọ mímí wọn ní ìlú Òṣogbo akí ògbẹrú mẹ́kẹ́ ògbẹ̀kọ́ ìdúgbẹ́rú ní ìsìn ẹ̀kọ́ kì í síyàn ọmọ àgbà kò bí máa nẹ̀ kó wù àkà bákà bá bímọ́lẹ̀ tó bá wù àkà gbogbo ẹni tí ọmọ rẹ̀ ó jẹ́ mẹ́wàá ló máa sọ̀rọ̀ bí olóko àwa ló máa rìn òpè ta òròkè àsálà òròkè ìlú àró ní ni tó adílé ní oṣù ní Ramadan program wa kí nìkan tá a mú wa fún wa kí nìkan tá fẹ́ gbọ́ àkọ́kọ́ náà jẹ́ ká máa fọwọ́ fi àsìkò yìí dúpẹ́ fún Ọlọ́run kasi sì máa kí àwọn bàbá wa ní ká máa bá wọn yọ ká máa bá wọn dúpẹ́ bàbá wa àlùfáà wa akérògbà gold nílùú nàìjíríà lọ nílùú ìbàdàn ká máa fàṣùkò yìí kí wọn ká máa fi bá wọn dúpẹ́ fún ọlọ́run wípé àwọn ọmọ wọn ìbejì méjì tí wọ́n tí wọ́n ní wọ́n tí wọ́n gbé àwọn ajínigbé tí wọ́n jí àwọn ọmọ náà gbé àwọn méjèèjì àdúpẹ́ pé ọlọ́run ní kí orí àwọn náà gbàbọ̀dé wọ́n ti dá ọmọ náà padà wọ́n ti rí àwọn náà ní àárọ̀ àná bàbá náà dúpẹ́ púpọ̀ wọ́n dẹ̀ fi ẹ̀mí ìmoore wọ́n fi hàn wọ́n fi yàn wọ́n fi yàn púpọ̀ wọ́n dúpẹ́ fún gbogbo àwọn tí a bá wọn tá à bá wọn kẹ́dùn tá bá wọn ṣàdúrà tá wọn sì tún sọ pé gbogbo àwọn tí àwọn tí wọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn ajínigbé náà wọ́n ní àwọn bá wọn sọ̀rọ̀ wọ́n sì pàápàá wọ́n padà tún wọ́n padà tún fi ọmọlúwàbí wọ́n padà fi ṣe tó ọlọ́run ẹ̀yin tẹ ẹ̀yin tẹ tẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ a mọ̀ wípé irú iṣẹ́ náà kò wù yín ṣe ó kàn wáyé bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sí gbogbo ẹ̀yin náà kẹ́ ẹ máa kẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ torí iṣẹ́ tẹ̀yìn bá ń ṣe tí ò lè yọjú síta ẹ rí i pé iṣẹ́ tó la iṣẹ́ tí òun máa ní ọlọ́run mọ́ṣábà fi ọ̀nà mà yín iṣẹ́ alálùbáríkà tẹ́ ẹ máa ṣe tọkàn yóò balẹ̀ tẹ́ ẹ níyì láwùjọ ọlọ́mọṣábà fi lé yín lọ́wọ́ ọ̀là láìláì lọ́la wọ́n lẹ́ ṣe wọ́n ṣọmọ lóàbí fáwọn bàbá wa akéwùgbà gold ní ìlú ìbàdàn nínú nàìjíríà lọ́wọ́ àbá ìdúpẹ́ fún ọlọ́run ọlọ́run ní jẹ́ kí àtúndì àgbò àwọn ọmọ náà ọlọ́run bá wa tọ́jú wọn yóò bá wa wò wọ́n wọn dìrò wọn dìgbà pàápàá ìyá ọmọ àbá ìyá ọmọ náà yọ ìyá tó ti dúró fún odidi good twelve years tí wọ́n gbọ́ pa tí wọ́n gbọ́ pọ̀ ètò náà tó wá bọ̀ ìka tó wá ló lọ bẹ́ẹ̀ ọlọ́run àdúpẹ́ wọ́n ti ojú wọ́n wọ ọlá ọlọ́run mọ́ bàbá wa lára wọ́n wọ ọlá Al-Qur'an wọ́n wọ ọlá àwọn àfa wọ́n wọ ọlá ọlọ́run gẹ́gẹ́ bí agbára bàbá wa akéwà gbòdì náà ní o tó bẹ́ẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ ìbá mójútó àwọn náà bá wù wọ́n abáyín dúpẹ́ o abáyín dúpẹ́ ẹrú àbúrú bẹ́ẹ̀ ọlọ́run ìjọ kò lẹ́yìn mọ́ gbogbo àwọn náà ta ṣàmì fún ọlọ́run bá a ṣe ẹ bá ń palẹ̀ mọ́ wálé dòdò mẹ́wọ́lé.

Abu Hurairah òun ló gba àdìsí wa ó ní àná nàbí sallallahu alayhi wa sallam ànábì ní inú àdìsí kùdìsí àdìsí tá à ń pè ní kùdìsí ní àdìsí tí Ọlọ́run fún ara rẹ̀ tó bá ṣe kí ni o tó bá sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ìṣe wípé bóyá òun gbé fọ̀ àbí intermediary kan wà láàrin ànábì àti Ọlọ́run àwọn àdìsí kùdìsí kò sínú alukur'ani ọ̀tọ̀ alukur'ani ọ̀rọ̀ tó náà sọ direct to to the prophet sallallahu alayhi wa sallam òun náà ni àdìsí náà àmọ́ tí mo kọ́ bí mo fẹ́ káká gbọ̀n gbò wọlé ẹja wo àyà alukur'an ẹ̀yọ̀ kan ṣoṣo ara alukur'an alukur'ani ní súrátù tọ́ha tàbá ṣe mistake súrátù tọ́ha ni àyà náà wà kí lọ́lọ́run sọ ń bẹ̀ gan súrátù tọ́ha ibẹ̀ ni ọlọ́run àbí tọ́lọ́run ti ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ pé Allahu akbar Allahu akbar whatsapp nọ́mbà tí ẹ lè pè wá sí ọ̀nà ni wọ́n ti fi ránṣẹ́ sí ojú ìgbọ̀nrún àtàwà náà rí yẹn bẹ́ẹ̀ náà sì ni nde whatsapp wá sí náà lẹ́tí wò yẹn ẹ pè wá ẹ darapọ̀ mọ́ wa ẹ bá wa dòwò pọ̀ ẹ rí i pé èrè ni olúwa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ já kọ́kọ́ wọ suratu Taha chapter fourteen àyà fourteen tọ́lọ̀ ti sọ fún inna ni anna la ana fa'budni wa kí lọ́lọ́run ní ká wá ṣe láyé kí lọ́lọ́run wá ṣe wá ṣe ṣé èyí tá à ń ṣe lọ́lọ́run ní ká wá ṣe ni àbí èwo lọ́lọ́run tó yẹ̀ dá wá sílé ayé gan àwọn tó àmútàkábìtì ni wà bí apá àkàṣe ní mútàkábìtì àwa ń ti ẹsẹ̀ bọ ẹsẹ̀ nǹkan tó lọ́run ní ká wá rán àrán mọ́ ọ̀tọ̀ ni èyí tá à wá rán nǹkan mìíràn wá rán hm. ẹ̀rí ọ̀rọ̀ yìí ẹja ayé àkàṣeṣe ọlọ́run ní iná ní iná ní anallahu ọlọ́run ní dájúdájú èmi ọlọ́run anallahu èmi ni ọlọ́run ọba tí mo dá yín èmi ni mo ní yín kúkúrú yín ni gbogbo ọ̀nù yín ni kékeré ni àgbàlagbà ni ọmọdé ni èmi ni mo ní èmi ni mo dá yín la ilaha illa ana kò sí ẹlòmíì lẹ́yìn mi ọlọ́run kò sí ọba míì lẹ́yìn mi ọlọ́run ọlọ́run ò lórogún kò lọ́bàkan kò bímọ bẹ́ẹ̀ lọ́lọ́run ò bíi ọlọ́run júwe ara rẹ̀ nínú ayé nínú ayé yìí ní suratu tọ́wá verse fourteen ọlọ́run wá ní fáàbù ní ẹ̀sìn mi ẹ̀sìn mi ẹ faragbolẹ̀ fún mi ọlọ́run ọlọ́run èmi tí mo dá yín náà ní kẹ́ẹ̀sìn wá kí mi sọ láàtà ẹ̀tún nígbà tí ó sọ ẹ̀sìn gbogbo ẹ̀sìn mi nígbà tó ní ẹ̀sìn mi níta ọlọ́run pọ̀ ó tún wá àtàkì ẹ̀ wípé wá ti fún nìyẹn ó wá ní wá ẹ máa kírun fún lísìkìrí láti máa fi rántí èmi ọlọ́run bá ẹ wá yàtọ̀ Suratu Taha ni o chapter fourteen ọlọ́run ìnà ní àná lọ́wọ́ èmi ni mo dá yín àná èmi ni ọlọ́run ọba yín àtọ́tọ́ bá ní Allahu ismul jalala ni orúkọ tó kárí gbogbo nǹkan kò sí ẹni tó lè bá ọlọ́run bá jẹ́ orúkọ náà lágbàáyé ọlọ́run èmi ni mo dá yín àná èmi ni ọlọ́run ọba yín èmi ni olúwa rẹ̀ èmi ni mo ní láìláà ìlà ọlọ́run ló ń ròyìn ara rẹ̀ ó wá ní kò sí ẹlòmíì lẹ́yìn mi ọlọ́run tó tún lè gbà yín láàfin mi ọlọ́run ọba la ilaha illa muhammadu rasulullah sallallahu alaihi wa sallam ó ní la ilaha illa ana kò sí ẹlòmíì tó lè gbà yín tó ju èmi ọlọ́run ọba lọ ó wá lẹ́yìn ọlọ́run kò tún sí olúwa mi ìmọ̀ láyé àfihàn ọlọ́run ọba náà ni mo ní níwájú èmi ọlọ́run náà ni lẹ́yìn èmi ọlọ́run náà ni lókè èmi ọlọ́run náà ni gbogbo èmi ọlọ́run ọba náà ni ó wá ní fáàbù ẹ̀sìn mi ẹ̀rí fáàbù ẹ̀sìn mi ọlọ́run èmi ni wọ èmi àkíní sọ̀láta lára tó fi máa sin èmi ọlọ́run ó ní àkíní sọ̀láta ẹ tí wàá máa kírun fún èmi ọlọ́run lézìkèrè láti máa rántí èmi ọlọ́run mi ìfẹ́ tọ́nu bọ́ àyà yìí jù kí lọ́lọ́run ní ká wá ṣe láyé gan àfáàní ọmọ kéwù ọkùnrin ní obìnrin ni wọ́n máa hàn lákìtò lè jẹ́ ìnsà ọlọ́run mi ò táàmù nígbà tó mi sọ ń bì kan nínú ayé àlùkùrá nìkan ó ní wà á ní ibú ìlàrọ̀ bíkùn wà á sì lè mú à ọ̀dọ̀ èmi ọlọ́ọ̀bá ní kẹ́ ẹ sẹ́rí padà sí o èmi ní kẹ́ ẹ sáré sọ́dọ̀ èmi ní kẹ́ ẹ gbámú èmi ní kẹ́ ẹ dúró tì èmi ní kẹ́ ẹ fi ara tì wà á ní ibú ẹ tẹríba fún mi ẹ sìn mí ẹ dúró tì mí ẹ gbà fún mi ọlọ́run ìlàrọ̀ bíkùn èmi olúwa tí mo dà yín ó ní wà á sì lè mú à ẹ mọ̀ gbà ẹ ju ọwọ́ àtẹsẹ̀ yín lẹ̀ fún mi dínà ẹ sọ̀rẹ́ńdà fún mi ẹ fún èmi ọlọ́run ọba ní total submission ẹ o ní láti submit gbogbo ara rẹ fún mi àtòkù àtàyẹ èmi ọlọ́run ọba ni mo ní ó wá ní làwọn mi ẹ wàá sì lè mú làwọn ẹ gbà fún mi ọlọ́run ẹ fún mi ní total submission mi kábìlì anya tí yakumula azabu fún màlá tó ń sọ̀rọ̀ náà ṣáájú kí ìyá mi ọlọ́run ọba tó dé ṣáájú kí n tó fìyà jẹ yín kí n tó wá pọ́líṣì yín o torí pé kí ni o tíyà ní ọlọ́run bá náà bá dé tán o lára tó ń sọ̀rọ̀ náà kò sẹ́ni kankan tí ó ṣe kí o tí ó gbẹ̀yìn tí ó gbà yín lẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe fún wa ní wọ́ọ̀nì kí ni wá kí la jẹ́ gbogbo àwọn kẹta fi sílẹ̀ ọ̀run náà ti fún wa ọlọ́run ní tí mo torí ẹ̀ dá yín gangan kí la wá ṣe láyé gan ọlọ́run ní mo dá yín kí tó kẹ́ wá sì mí wá sí lè mú làwọn ẹ dá ẹ fún èmi ọlọ́run bá ní total submission ẹ gbà fún mi ní gbogbo ọ̀nà tani kéèyàn submit fún ọlọ́run àtòkú àtàyè rẹ̀ ọlọ́run ló ní ó rí jẹ kò rí jẹ ọlọ́run ni ó lówó kò lówó ọlọ́run ni ó bímọ kò bímọ ọlọ́run ni ó kò lálàáfíà ọlọ́run ni ẹ wá wọnú Ramadan tá a wà ẹ wá wọnú Ramadan tá a wà yìí àdésìkò rèé sí ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni asawmu junnatun ara wọn kẹta fi sin ọlọ́run náà nìyẹn ara wọn ni ó ní wá akímu sọ̀láàtà ní zikiri pé ẹ kírun fún mi ọlọ́run ara wọn tábìsìn ọlọ́run náà ara wọn tábìsìn ní ìbádà náà ni ìrun òun náà ni àwẹ̀ wà àdìsí kùdìsí tọ́lọ́ sọ fún anábì muhammad sallallahu alayhi wa sallam àdìsí kùdìsí sọ wípé àsọ́ọ̀mù junnatun pé àwẹ̀ tẹ̀ ń gbà yẹn ò junnatun blockage àbíká ní defender òun ló jẹ́ nǹkan gàgá ló jẹ́ fún yín yẹjínú bíyá àbùdí mínàn náà òun ni ó blockage tàbí defender fún yín níbi iná ìmí ọlọ́run ọba gbogbo ara tó bá ti gbà àwẹ̀ fún ọlọ́run anabi adisi anabi kan ó ní máa ń sọ ọmọ rọmọdánù ìmáná wà tí sáàbà ẹni tó bá gba àwẹ̀ pẹ̀lú inú kan àtọkọ̀ kan tó gbà fún ọlọ́run àti anabi muhammad sallallahu tó gbà nítorí tọ́lọ́ bọ́lá ni, ní àgbà ha anabi ni gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ó ọlọ́run ó mú ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí kàyẹ́wòmí wọ́dàdá tí òun mú gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ bí bẹ́ẹ̀ ni ọlọ́run fọ́ mápò níbi ẹ̀ṣẹ̀ wọ́n ní wàsáwùmù ní ọlọ́run ní àsáwùmù lé èmi ni mo ní àwẹ̀ tẹ̀ ń gbà o gbogbo iṣẹ́ tẹ̀yìn bá ń ṣe tẹ̀yìn bá ń kírun bí ò kírun gbogbo ayé mọ̀ pé alábàjá ń kírun a máa rí mọ́ṣáláṣí tí ò bá dẹ̀ lọ sí mosque ó máa ń kírun fúnra rẹ̀ ẹ̀ẹ́rì pé yàn ń kírun bí yẹn bá lọ sí mẹ́kà ẹ̀ẹ́rì pé lọ sí mẹ́kà ó dé bí yẹn bá yọ zàkà ẹ̀ẹ́rì pé fáwọn kan lówó ṣùgbọ́n àwẹ̀ gbígbà ni mo ní àwẹ̀ tẹ̀ ń gbà wàhánà àjèjì ibì àbàtàn náà sọ onífà àbúdí ní ẹ ẹ sìn mí ọlọ́run wá kí ni sọlá tàbí zikiri ẹ tún wá ṣe kí ni o ẹ tún wá máa kírun wákàtí márùn ní ìmọ̀rántì mi ọlọ́run ọba lára àwọn ìbáradà ọlọ́run náà ni irun òun náà ni àwọ̀ ẹ̀wọ̀n bá Muhammad ṣe ń sọ fún wa ó ní wọ́n lè sí adániwa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhìsì kùdìsí tó Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wàsáwùmù lí ni mo ní wàá náà àjèjì ibi èmi ọlọ́run yóò sì san ẹ̀dá mi lẹ́sàn pẹ̀lú àwẹ̀ tó bá gbà ẹni tó lè fọwọ́ sọ̀yà pé lágbájá ń gbà àwẹ̀ òsì ọlọ́run nìkan ló mọ̀ torí pé kí ni nǹkan tó pamọ́ ní àwẹ̀ kéèyàn má jẹ kéèyàn má mu nìkan kọ́ ọlọ́run ló mọ̀ pé lágbájá ń gbà àwẹ̀ ọlọ́run ní yàdá àtọ̀ àmọ̀ òun wọ́n ṣe àwọ̀tà òun mi àjìní nítorí nítorí èmi ọlọ́run ni ẹrú mi kò jẹun kò mu orí nǹkan tó dùn kò ní jẹ orí nǹkan ìgbádùn kò ní débẹ̀ ebi ó dẹ̀ máa pa òǹgbẹ́ ó dẹ̀ máa gbẹ yóò wà tẹ́sítì everything yóò máa ṣẹlẹ̀ sí àmọ́ kò ní débẹ̀ nítorí ìbẹ̀rù mi ọlọ́run ah wọ́n lẹ̀ sí nàbùsí bíyẹ̀dì wọ́n lẹ̀ sí nàbùsí bíyẹ̀dì ànábì ní òun fi ọlọ́run ọba búra ọba tó jẹ́ pé ẹ̀mí òun wà lọ́wọ́ ẹ̀ lákòló fìfámù sáìmọ̀ ẹ̀ńdàláì pé even òórùn tó ń jáde ní ẹnu aláàwẹ̀ ẹ̀ńdàláì azàwàjà lọ́dọ̀ ọlọ́run ọba tó tóbi jùlọ yẹ́wò màlìkìyàmà àti yẹ́bùmí ryan miski ọlọ́run ni mo nífẹ̀ẹ́ òórùn ẹnu aláwẹ̀ gan ju ó tẹ́ mi lọ́rùn gan ju òórùn tùràrí tá à ń pè ní alimiski lọ sallallahu alaihi wasallam ọlọ́run ní ẹ̀sìn mi ẹ wò ó wá ní ẹ̀sìn mi nífà bó ní wà kí ni sọ̀láàtà lézìkìrì ẹnu àyà kan nìyẹn tábà tó lọ wọ àyà mi tí ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí ọlọ́run ní ọlọ́run ní kúlẹ̀ ìnà sọ̀láàtì ẹ̀mọ̀ wọn kan ìnà sọ̀láàtì ẹ̀rí ó tún rìpíìtì ẹ̀rùn níbẹ̀ wánùsìkí àti àwọn ìnàsọ̀láti irun tí mò ń kí o wánùsìkí àti àfọ̀mọ́ mi o wọ́n máa yáyà àti ẹ̀mí mi o wọ́n màmá àti òkú mi o lillahi rabbil alamin suratul an'am nìyẹn verse one sixty two àti àti irun dáhùn kí àti gbogbo ọlọ́run wa ló ní bí màá ṣe mistake anabi ibrahim aleyhi salatu wa salam òun ló ń sọ̀rọ̀ yẹn pé àti irun mi àti àfọ̀mọ́ mi tí àfọ̀mọ́ mi tí mò ń ṣe fọlọ́hún wọ́n máa yá àyà wọ́n máa àtàyè mi àtòkù mi áà lè la èrò bèrè ààlà mi ọlọ́run ba lónìí. àwọn ẹ wá wò lẹ́ni àwọn ẹlòmíì wọ́n á wò yí àwọn ń sin ọlọ́run à ń gbàwẹ̀ ni à ń yọ sàká ni à ń ṣe dáadáa ni à ń ṣe alọ́ ájì ni ta ló lè fọwọ́ ẹ̀ proud wípé ọlọ́run ni pé ọlọ́run ti gbà lọ́wọ́ òun. ẹ̀wọ̀n tẹ́ ẹ̀yà lùkárẹ́ sọ fún àdé Muhammad sallallahu alayhi wa sallam wàá sí lèmú ẹ gbà fún ọlọ́run ọba o ẹ fún ní total submission ló sọ mi n kọ́bìlì wàá sì lè mú làwù ẹ gbà fún mi ọlọ́run ọba mi total submission mi n kọ́bìlì ayá tí àkúmọ̀lẹ̀ àzáàbù súnmọ̀lẹ̀ àtòsọ́rùn kí ìyá ẹ̀mí ọlọ́run ọba tó dé tó pé tí ìyá ọlọ́run ọba bá dé o kò sẹ́ni tí ó gbà yín lẹ́wọ̀ kò ní sólù ìrànlọ́wọ́ kan jọ́nà ọlọ́run má má fìyà jẹ wá ẹ wà dísì tá à ń ka fún tá à ń lọ bí mọ́mọ́ ẹwà ní ìsìtàkà àti ẹwà ní ìsìnkùdì sí ni o pé àsáwù lé ọlọ́run ní ọlọ́run ní àsọ́mọ̀jọ́ nínà tó yẹ jónú bí yá àbùdí mínà náà ààwẹ̀ ó máa lé kù níbi iná níbi iná yóò máa búlọ̀kù kù níbi iná yóò máa dìfẹ́ǹdì kù níbi iná pé àsáwù lé ìmí ọlọ́run ní mo ní àwẹ̀ wọn á nà lẹ́jì àjèjì bí àwọn mùsùlùmí àmọ̀ sórí yìí tá ń gbà wọ gbogbo ìbáàdà wa nú àwẹ̀ ọlọ́mọ ṣàtẹ́wọ́ ìbáàdà kan ò sí nílá ìbáàdà kan ò sí ìtọ́lọ̀ ní kára kọ́ làárán èyí tí ò ràn wá lálàá rán nǹkan tó kàn kọ́ làárán Allahu akbar Allahu akbar Allahu akbar. ẹ wà rí àwọn àfáà mi lẹ́nìí wọ́n àmọ́ wọ́n àmọ́ wọ́n àmọ́ wọ́n mọ̀ purify ara wọn bíbí àwọn ni wọ́n mọ́ níwájú ọlọ́run ìbádà mélòó ló ti sìn ẹ̀sìn mélòó ló ti sìn èsì táwọn ń sìn lọ́wọ́ òun ga ṣe bá wà lórí ẹgbẹ́ à ń ṣe lọ́wọ́ ni níbo la mọ̀ tí àtúbọ̀tán wọn padà já sí lórí ẹ̀sìn táwọn ń sìn la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam torí àdìsí ànábì muhammadu sallallahu alaihi wasallam ànábì ní wà nú àwọn ẹlòmíì tó yẹ pé yóò máa sin ọlọ́run ọba nǹkan yóò máa ṣiṣẹ́ ọmọ aná láti ìbẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ débi pé nǹkan tí ó kù láàrin òun àti iná ìlà zira oní ju ìgbóhùn kan lọ tí ó fi wọnú iná náà fáyà àmàlẹ̀ bí àmàlẹ̀ àlè nìjànà yóò wá ọlọ́run wà á padà dàrẹ́ẹ̀tì kádàrà rẹ̀ ó padà wá gbájú pé kádàrà tá a kọ́ wípé kì í sọ ọmọ náà ni fáyẹ̀sì bípò àlẹ́ ìlì kìtà tíra rẹ̀ ó padà wá gbáwájú ẹ̀ fáyẹ̀ àmàlẹ̀ bí àmàlẹ̀ àlẹ́ lè jana yóò wá ṣiṣẹ́ ọmọ àlìjẹ́ náà fáyẹ̀ dẹ̀ kólúwa yóò ṣe ọmọ àlìjẹ́ náà mélòó mélòó ló dáìmọ̀ òní ọ̀mùtí lẹ́nìí ó mọtí ó ń ṣe ṣìná ó ń ṣe bẹ̀rẹ̀ káàkiri káàkiri káàkiri káàkiri kódà lọ́nà fún níbẹ̀ ẹ̀gbọ́dọ̀ pè yàn kèfèrí ẹ̀gbọ́dọ̀ anabi isa alayhi salatu wa salam ó ní Allahumma àlè káwọ́mí fáyìn náà là yà lámù ó ní wọ́n lọ́n bá mi fi ọ̀nà mọ àwọn èèyàn mi àwọn ìjọ mi torí pé kí ni wọ́n á mọ̀ ni ni wọ́n sọ pé ó ní baba dáríjì wọn torí pé wọ́n mọ nǹkan tí wọ́n ṣe anabi muhammad náà sọ bẹ́ẹ̀ sọ́lá báwa ni wọ́n sẹ́lẹ̀ ó ní ẹlòmíì ọmọ ọbẹ̀ ẹ̀mọ̀ ọlọ́mọ ná fáyàsì búkú àlẹ́yìn kìtàb tíra rẹ̀ tá àkọsílẹ̀ rẹ̀ wípé kì í ṣe ọmọ náwó apàràwà ṣẹlẹ̀ yóò kú bí díẹ̀ tí ó fi wọnú náà fọyà àmàlù bí àmàlì àlè lè jẹun náà yóò wá ṣiṣẹ́ ọmọ àlìjẹun náà fọyà ìdẹ́kùlù rà yóò sì wọ́n àlìjẹun náà ọlọ́jà kò jágà tó mọ̀ ọ̀tàn wa ó dáa ó lè lómi ìwà mẹ́ yóò máa ṣiṣẹ́ ọmọ àlìjẹun náà bọ̀ àwùjọ ìlà ìmẹ̀ ṣètò náà fọyà ìsìnkú wà lẹ́yìn ìgìtà ìjọ kù tó fi wà àlìjẹun náà òní òní àfààní tó mìíràn pé yóò kù díẹ̀ kẹ́ni kú ò láyé pé kó kú sórí sórí iṣẹ́ àlìjẹun náà la ilaha illallah fọyà ìsìnkú wà lẹ́yìn ìgìtà àkọsílẹ̀ tọ́lọ́run tí ti kọ fún pé ilé ọmọ aná ni ọmọ àlìjẹun ọmọ aná ha fayya mana bi amani alilin na yóò wá padà ṣiṣẹ́ ọmọ náà náà fọyẹ ìdínkù lùwà yóò wá wọ náà ọ̀pọ̀lọpọ̀ àfáà ní ìlérí lórí social media ti gbáyé wọ́n mọ̀ bú àfáà kínní wọ́n mọ̀ bú àfáà lágbájá kí ló dé gan ẹni tó jẹ́ pé tábà wà láwùjọ àwọn àfáà tábà wà ní society àwọn àfáà láwùjọ nàìjíríà tábà ń pín mike pé lágbájá sọ̀rọ̀ ọlọ́run kò tí àfáà ọdún márùn kò tí ọdún márùn kìtẹ̀ ní ten years wọn ti lè gbé mike pé gbà kó sọ̀rọ̀ ọlọ́run nítorí kò qualify kò wà competent ẹlòmíì ó sọ̀rọ̀ lórí social media yóò sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ two hours tipátipá lẹ́ẹ̀fi gbọ́ àyà kan lẹ́nu ẹ̀ àbí àdìsẹ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo báyìí àbí kí wọ́n mọ condemn lágbájá ẹlẹ́bọ ni lágbájá ẹlẹ́bọ ni ṣé súnà àná mìta láǹṣiṣẹ́ bá ṣiṣẹ́ nìyẹn èyí tẹ̀yìn ṣe lè mọ̀ bọ́lá bàtẹ́ kálukú wọ́n tàn sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní afọ lọ ọlọ́run ọba tá a rí ni salasa fi salasa ti ọlọ́run fi nǹkan márùn ọlọ́run fi nǹkan mẹ́ta ó fi pamọ́ sínú nǹkan mẹ́ta kí ló dé tá à ronú mélòó mélòó táwa ti wò pé lẹ́nì kódà ìyá àwọ̀ ìyá fi ọ̀rọ̀ ẹ̀sìn gan lẹ̀ ẹlòmíì táwa ti rò pé lẹ́nì pé kò lè jẹ́ èèyàn mọ́ pé lágbájá òṣì ti ta olùlòṣì ni irú wọn padà wá di ọlọ́rọ̀ tó yẹ ká àwọ̀ pé àfẹ́ lè máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni ṣèbá wàhálà ṣe ìwọ ló dáa ni mélòó mélòó nítajọ ṣèwé táwa ń skul ẹlòmíì ọ̀mùtí ni amúgbó ni ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Nobody is perfect, only God knows tomorrow. Ọlọ́run nìkan ló mọ bọ́jọ́ iwájú kálukú ṣe é. Tá bá fẹ́ ṣe wáàsí lórí wájú, àwọn afáàtẹ́yìn sọ pé wọ́n jẹ́ ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tẹ́lẹ̀ mi ti ń ṣe ìbádà nínú ilé tí fi ń bẹ lọ́n pé ọlọ́run tí fi ń bẹ lọ́n tó fi ṣe ìbádà. Àfà wọn àti ìbí ẹ o ò tí ì ṣiṣẹ́ débẹ̀. Kódà àwọn afáàmì ìjọ́ ọ̀tẹ́ pé tíra ẹyọ kan lásán ni wọ́n kọ bóyá tíra ẹyọ kan ẹlòmíì kọ ẹlòmíì kọ tíra méjì ẹlòmíì kọ mẹ́ta lórí tíra ẹ̀yọ̀ kan lásán ẹlòmíì wà lù àbí ọdún bí ọdún mẹ́wàá pé ọlọ́run tíra tí mo kọ ìjẹ́ká yóò gbà lọ́wọ́ mi o gbogbo tí máa ń jẹ́ mistake ń bẹ mẹ́ṣà ìforíjì mi o èyí tó bá dá mẹ́ jẹ́ wúlò fáyé o kó tó gbé tíra náà síta ẹ bàbá wa ṣé Adam ẹ wá bí tíra tí wọ́n kọ láì bàbá Ládégé rahimahullah bàbá wa Lájí àgbà bàbá ṣé Adam nílùú bí dá eh, rahimahullah gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run kéèyàn wá wúrọ̀ àwọn bàbá wọn yìí àbáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá ti ṣiṣẹ́ ọlọ́run bọ̀ bàbá wa lágbára omi bàbá wa bàbá bàbá wa lówòrò gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ dá ko gbogbo àwọn àyè tó pé ọmọ kí àfa ẹlòmíì ti produce ọmọ kí wọ́n ti produce ọmọ kí wọ́n pé ẹ lè kà wọ́n láyé ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe wà lórí social media tẹ́ ń bú àwọn èèyàn ọlọ́run ní ẹ sìn mí ẹ sìn mí ẹ sìn mí lójú méjèèjì ẹ má sì jọra yín lójú pẹ̀lú nǹkan tẹ́ ẹ bá ń ṣe ẹ má jọra yín lójú kí ló dé Ah, lórí social media àwárí ah, ah, àwárí nǹkan kan ṣe mọ́ ààrẹ lómi ìbúmọ́ tó ju àwọn àfa ju pé ká máa búra wa lórí social media ó di mélòó ó di pastors mélòó tẹ́ ẹ rí wọ́n búra wọn lórí social media pásítọ̀ mélòó ló ń gbé fídíò àwọn pásítọ̀ míì jáde ló ń dárúkọ pé lágbájá ẹlẹ́bọ ni lágbájá ẹlẹ́bọ ìdí àwọn náà ò mọ sáwọn náà mọ ni àwa fúnra wa la fi èbú ara wa síta káníkà máa bu wa. anábì muhammad sallallahu alayhi wa sallam anábì ní akafallahu salasa fi salasati ọlọ́run fi ọlọ́run fi nǹkan mẹ́ta pamọ́ sínú nǹkan mẹ́ta ewu lẹ́mọ̀ tá a ṣe tá a wà lè jẹ́ náà ẹ̀yin tẹ́ ń búyàn pé ọmọ búyàn lágbájá ò da kìnnì kan lẹ́bọ̀ kìnnì kan oníṣègùn kìnnì kan kìnnì kan àfa lágbájá ọ ọ àfa ẹ wà máa yẹ̀yẹ́ ara wa àwa gbé ọ̀rọ̀ wa àfa wọn ní téèyàn bá ta ara ẹni ẹni lọ́pọ̀ ọmọ náà wọn ò ṣe é ra padà ṣé bá dàbí ṣe kọ́ wa nìyẹn sọ́nà láwọ̀ àní ìwọ̀sánà ṣé bó ṣe kọ́ wa nìyẹn sallallahu alayhi wa sallam ẹ jẹ́ àrùn oníkájọ wo ṣe rí ẹ yẹ kájọ wo ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní nǹkan mẹ́ta ọlọ́run fi pamọ́ sínú nǹkan mẹ́ta gbogbo ìdá ń ṣe ẹ allahu akbar allahu akbar aṣetán ẹ wò ó ṣe àṣetánì onímọ̀ ni ó nímọ̀ ó mọ kéwú òun ni ọ̀gá àwọn màláyíkà òun náà allahu akbar ẹ wá tó ń ti mọ́ rẹ̀ tó ń ti ọlátọ́nà fún tó ń ti kò tó jẹ́ màláyíkà ọlọ́run wà lánàá rẹ̀ mọ́ ni ọlọ́run padà ṣẹ́bi ilé kódà ọlọ́run ò dájú mọ̀lẹ́kà àṣàrà ìlú ọlọ́run tó dájú ẹ̀ tán yányá ọlọ́run tó fi ààyè ààyè kó lè bẹ̀bẹ̀ ọlọ́run tó kó lè tọrọ dáríjì ọlọ́run tó fi ààyè rẹ̀ lẹ̀ fún láyìlá àyẹ̀lá ẹ kú ètò tẹ́mù tẹ́mì ológun àrà ẹ kú ètò àlùfáà ẹ káàbọ̀ sórí program àwọn àfáà wa gbéra wa sórí social media ní ìyẹn wa wa àfa alágbájá ni ò dáa àfa kìnìkan ọlọ́run tó ní fàábù ní wáàkí ni sọ̀láàtà ní zìkẹ́ ọlọ́run ẹ sìn mí kódà ó tún sọ ó ní ẹ sìn tẹ́ bá ti sìn mí o ẹ sì ti ẹ kírun wákàtí márùn ẹ fún mi ọlọ́run wáàkí ni sọ̀láàtà ní zìkẹ́ rí tẹ́ máa fi rántí mi ọlọ́run ọba ìtọ́nà ní ká ràn án má ọmọ ọmọ ọmọ ilé kí mélòó lẹ ti produce ilé kí ó mélòó lẹ ti dálẹ̀ ọmọ kí ó mélòó lẹ ti ṣe wòlímọ̀ fún ọmọ kí mélòó lẹ́ti kọ́ ní alukurahani anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní khairukum ẹni tó dáa jù láyé máa ń ta alama alukurahana lẹni tó mọ alukurahani karim ó mọ ọ̀rọ̀ náà bá wá alama ó tún wá fi ń kọ́yàn ó kọ́yàn ó ṣe onímọ̀ fáwọn ọmọ tí ì ṣe àwọn onímọ̀ àdàmàndíó tí ì ṣe àwọn onímọ̀ kátà ti rówó gbà wá láwọn òrìjínà onímọ̀ ìpín lágbájá ó parí kurahani ó sì máa ké mélòó ọlọ́run ní tí mo bá ní kẹ́ ẹ ṣe ní tí mo bá ní kẹ́ ẹ má ṣe àná mi ní ẹ má ṣe o àmọ́ èyí tí mo bá ní kẹ́ ẹ ṣe fáàtú mi ní mo màsítà tọ́tù tọ́lọ́run bá fún yín lágbára ní ẹṣin bẹ̀. tẹ́mi ológun ara ṣe ń gbádùn mi ṣe ń gbọ́ mi. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run fi nǹkan mẹ́ta ó fi pamọ́ sínú nǹkan mẹ́ta nǹkan mẹ́ta ni àwọn nǹkan yẹn ó wá fi mẹ́ta pamọ́ sínú wọn ó wá jẹ́ mẹ́fà ẹnìkan ò sí lè mọ aláyàbẹ̀ tọ́lọ́run bá fi mọ̀ àfa tí ó bọ́ sórí social media social media láti wá sọ gbogbo everybody di àfa ó ti sọ everybody di oníwàásí ẹlẹ́mi yóò kàn compose nǹkan kan yóò kàn jù sọ atẹ́gùn yóò kàn sọ kátàkátà yóò kàn sọ síbi bẹ̀ tó bá yẹ kí wọ́n screen àwọn àlùfáà ni pé ká máa screen ara wa ká ṣe screening ká screen ara wa ni wọ́n screen àwọn ẹlòmíì dànù tán pẹ̀lú àwọn aládùsùn náà gbogbo àwọn aládùsùn náà ni wà lábàjá ẹlẹ́bọ ni àfáà kẹ́ndékẹ́ ẹlẹ́bọ àwọn tẹ́lẹ̀ bí wọ́n ti ń ṣe ìbádàbọ̀ wọ́n fara gbolẹ̀ fún Ọlọ́run fara gbolẹ̀ fún Ọlọ́run bàbá ẹlòmíì ò tí ì dáyé nínú àmì ẹ̀yìn tẹ́tẹ́ ń bú wọn la ilaha illallah muhammadu la kí la ń ṣe kí la kí tèmi la rí báwo làwa ó ṣe rí Allahu akbar mo ń bọ̀ wá láàrin ìṣẹ́jú kan mo ń bọ̀ wá ẹ má gbàgbé òun Ah, ẹ káàbọ̀ padà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fi nǹkan mẹ́ta pamọ́ sínú nǹkan mẹ́ta hafalọ́ hafalọ́ ọ̀sálàṣà hafalahu salasa fi salasi hafalahu salasati ẹni wí bẹ́ẹ̀ fi salasati ọlọ́run fi nǹkan mẹ́ta pamọ́ sínú nǹkan mẹ́ta ó ní alákọ̀ọ́kọ́ ọlọ́run ní ja'altu ja Allahu akbar ja'altu ridọ́ọ̀ì fi tọ́ àti ọlọ́run ní mo ja'altu ridọ́ọ̀ì ọlọ́run ní àdísìkò rí sí ni o ọlọ́run ní ja'altu ridọ́ọ̀ì mo fi ìyọ́nú èmi ọlọ́run fi tọ́ àti síbi kéèyàn máa kéèyàn máa tẹ̀lé tèmi ọlọ́run excuse me ẹni tèmi ọlọ́run ó bá yọ́nú sí fi tọ́ àti nínú ìtẹ̀lé tèmi ọlọ́run nínú kó máa ṣe dáadáa kó máa sìn mí kó máa ṣe ìbádà kó kírun kó gbàwẹ̀ kó yan náfìlà kó sì sàárà kó sá máa ṣe dáadáa nínú bẹ̀ nínú kéèyàn máa sìn mí nínú nínú kéèyàn máa tẹ̀lé àṣẹ tèmi ọlọ́run kó sìn mí kó gbọ́ tèmi kó submit kó àfa kó submit ara ẹ̀ fún mi nínú ibẹ̀ ni mo fi ìyọnú èmi ọlọ́run sí mo tọ́lọ́ ẹni tó bá fẹ́ kọ́ lọ́run ó yọnu sí òun àbí kó sì tẹ̀tọ́ lọ́run bá. ó wá ní fàlátà kìránà mi ní òun ṣe ẹ wá má fojú kéré iṣẹ́ ìbáàdà kan iṣẹ́ dáadáa kan láti ṣe torí pé èyí tí mo fi èyí tí èyí tẹ̀yìn ó ṣe tẹ̀yìn ó fi rí ìyọnú ọlọ́run bá ẹnìkan ò mọ́ láyé àfọlọ́run bá inú nǹkan àkọ́kọ́ nìyẹn àwa làwọn afọ́ làwọn abọ́sọ́rọ̀ jẹ́ làwọn búra wa à ń búra wa àgbéra wa lé ayé lọ́wọ́ wàá sọ fún yàrá yìí pé agbájá ó ṣe bọ oníkàjà so ká má díẹ̀ ni láìla anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní mini hussein islam ni mari ó ní èyí tó dáa jù fún islam ọmọ ẹ̀dá tẹ́rẹ̀kù malaya ni èyí tí ò bá ti kàn wọ́n kó fílẹ̀ òun ṣe kí ni pé ọlọ́run fi kan mẹ́ta pamọ́ sínú kan mẹ́ta ẹ̀wọ́ yàrá tá a ké kò sẹ́ni tó lè sọ pé báyìí lòun ṣe bá ọlọ́run èyí táwa gan ṣe kí ni result yẹn tọ́lọ́run ti fi hàn wá láàyè àbótirí àbótirí líkéèjì ni àbí líkéèjì yẹn líkéèjì tó ti rí líkéèjì pé tọ́lọ́run ti fi hàn wá pé result yẹn lélẹ́ yìí o kò sẹ́ni kàtẹ́ ẹ̀ ní kéwú kò sẹ́ni kàtẹ́ ẹ̀ sọ̀rọ̀ gidi kan fún kò sí ọmọ àkàn tó jẹ́ pé ẹ ti sọ de ẹ wa ṣé ò wa lágége ká máa ka product wọn sáà lè ka product wọn lágbàáyé ni ẹ bàbá wa bàbá wa alájí àgbà alájí àgbà sáà lè ka product wọn láyé bàbá wa ló wòrò sáà lè ka product wọn láyé ẹ̀yin tẹ̀ ẹ̀ ọ̀nà tẹ́ gbà tẹ́ẹ̀fi tẹ́ẹ̀fi sọ̀rọ̀ Ọlọ́run ó pọ̀ nǹkan tí ò kàn yín lè rán èyí tó kàn yín fi sílẹ̀ àwa mọ àwa fa àwa làfa àwa gbé ọ̀rọ̀ àwa lé ayé lọ́wọ́ ayé wa ń yẹ̀yẹ́ wa ayé wa ń yẹ̀yẹ́ wa iṣẹ́ àfọ̀n ẹ̀mọ́ ẹ̀ tó ẹ káàbọ̀ padà láti ibi tá a ti lọ polówó ọjà anabi muhammad sallallahu alayhi wa sallam ó ń ka àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta lọ mo ti sọ ẹ̀yọ̀ kan fún wa níbẹ̀ ramadan lecture lẹ́ ń gbọ́ de eleven ẹ̀rí ó ń tán lọ lẹ́yọkọ̀ kan náà nìyẹn yorùbá ní ojú ọ̀lẹ́ ni àgbàdo ṣe é gbó nígbà tí wàá fi di bí ọ̀sẹ̀ méjì ní sàmà sọ pé aṣáájú parí àwẹ̀ tẹ̀lé ni ọlọ́run kó jọ coronavirus lágbàáyé ọlọ́run bá a ká kúrò lágbàáyé wọ́n fà ìṣẹ̀ṣẹ̀ wà o wọ́n fi ṣẹ̀ nìkan kan wà àwọn tó ti ń mú ọlọ́run bá fún wọn lálàáfíà gbogbo àgbáyé ló wà kò síbi tí ò sí ọlọ́mọṣà bá kà kó ìbínú ọlọ́run ọlọ́mọṣà ìyọnu sí wa o ọlọ́run kò foríjì wa kó gbà wá lẹ́nu kó ṣàánú wa o. ẹwọ ẹwọ anamọ ó ní ẹlẹ́ẹ̀kejì tí anamọ ọmọ sọ ó ní jàáltù ó sókùtì jàáltù sókùtì fi máa síyẹ̀ tí fọlátà kìrànnà mẹ́nu ṣe ṣe hàn ọlọ́run ní ìbínú òun ọlọ́run ìbínú òun ọlọ́run kóun bá kóun tó lè bínú síyàn fi fi máa sí àti níbi kéèyàn máa ṣe òun ọlọ́run níbẹ̀ lè bínú òun ọlọ́run wá téèyàn bá ti ń ṣẹ̀ púpọ̀ ọlọ́run ní ìdíkẹ́ ẹ téèyàn bá ti ń ṣẹ̀ púpọ̀ èmi náà wọ́n padà bínú sí ni jàrẹ́tù sọ́kù tí fi máa sí àti ìbínú èmi ọlọ́run mo fi sínú kéèyàn máa ṣẹ̀ mí téèyàn bá sì ti ń ṣẹ̀ mí púpọ̀ jù áá ń bá bínú ọlọ́run ọba ni fọlá tá a kéré ànàmì ni mo ṣe iṣẹ́ burúkú iṣẹ́ aburú kan ò sí fojú kéré iṣẹ́ iṣẹ́ láadá iṣẹ́ iṣẹ́ lá iṣẹ́ láadá kan ò pọ̀ jù bẹ́ẹ̀ ni iṣẹ́ aburú kan kò kéré jù tó bá ṣe tó bá bá ìbínú ọlọ́wọ́n bá pàdé ó parí ọlọ́wọ́n dàpọ̀ mọ́ ìbínú sí wa Allahu akbar gbogbo àwọn àfáàní ni ẹ wà ní lágbájá láwọn àfáà tí wọ́n ti mọ kí wọ́n ti kọtíra kọtíra kọtíra kọtíra ìtọ́nà ní ká ṣe kọ́ là ń ṣe yìí o ṣé báwọn tàná àwọn táyé john ṣe ṣe lélẹ̀ ṣé bẹ́ẹ̀ làwọn ń ṣe láyè sí àwọn wáàsí john tí wọ́n mọ̀ ṣe wáàsí bàbá oníwàsí àgbáyé rahimahullah wọ́n ní láwọn àfáà john tó máa ń ṣe wáàsí ní abẹ́ igi ọdán táwọn èèyàn bá jókòó sí abẹ́ igi ọdán lọ ní àsìkò ẹ̀rùn tí kì í ṣe àsìkò òjò àsìkò ẹ̀rùn ni o ní dry season àwọn èèyàn wà ní abẹ́ igi ọdán wọ́n sì máa ṣe wáàsí ní abẹ́ igi ọdán náà àfáà igi ọdán àwọn èèyàn tó wà lórí ìjókòó ìbẹ̀rù náà wọ́n pọ̀ sí wọn lákòókò gbogbo ara wọn ó tutù jìnnìjìnnì igi ọdán náà ó sì tutù yóò sì máa kán omi omi ó sì máa jáde lára igi ọdán yóò máa kán bíi pé igi bíi pé òjò rọ̀ ó wá pa igi sàmọ̀ pé tó jọba ti rọ̀ tó bá ti pa igi igi yóò máa kán omi igi ó sì máa kán lásìkò ẹ̀rùn fún ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ayé ọlọ́run tí wọ́n bá ké tó bá wọ igi lára ṣé bẹ̀rẹ̀ wọ̀ wá lára lẹ́nu tọ́wọ́n ọmọ náà ni afa yóò da afa kẹ́ni kan ò da afa da tàwa ló da ọlọ́run nífa ẹ̀sìn mi tó o bá sìn mí la ilaha muhammadu rasulullah la ilaha imamu Ghazali ẹja lọ wò ó tírà rẹ̀ imamu Ghazali Allahu akbar òun ló kọ pè ní imamu Ghazali ló kọ ẹjẹ awo tọ́lọ́n fi tọ́lọ́n torí rẹ̀ gba lẹ́rú wípé ń eṣinṣin lásán ló wá bà lé orí dàda Imam Ghazali wá ṣe ọwọ́ kù yìí pé eṣinṣin ìbéyè bi ní pa kó tiẹ̀ fi jẹun yó eṣinṣin wá mu dàda lórí kálàmù Imam Ghazali ó wá dúró ó dúró fún un ó wá mú nǹkan tó fẹ́ mu eṣinṣin náà wá fò lọ ọlọ́run ní àsán wípé eṣinṣin yìí ó fi lára balẹ̀ ó mu nǹkan tó fẹ́ mu níwọ̀nba ebi ti ń pa ó dẹ̀ fún lóúnjẹ Imam Ghazali gbogbo iṣẹ́ tó ṣe láyé mákà tó lọ ni ájì tó lọ ni ọmọ tó kọ́ ní kí wọ́n ni wọ̀sífà rẹ ni wúrèdí rẹ ni ádùá rẹ ni kò séyìí tí mo gbà lọ́wọ́ ẹ̀ rárá nítorí ẹ̀sìn nìkan mo fi yọ́nú sísẹ́ ìwọ Imam Ghazali la ilaha illallah ẹ wà ní ọlọ́run tó pè ní Barsis anáàmù àmà ń ka lọ mẹ́ta ló kà anáàmù wà ní ọlọ́run wọn pè ní Barsis ẹ jẹ́ ń fi ọ̀rọ̀ rẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ kí ni kálukú àfa àpamọ́ òkú ń dáa ju wọn náà tún zàkú àǹfùsàkú wà àbálò mímọ ní ìtàkà kí ló dé kí ni pọ́blẹ́mù yín kí lẹ kà kí lẹ ké kí lẹ kà kí lẹ ké ẹ kà ń dójú ti Islam ẹni tó tún islam ẹ wo fídíò àfa mi lórí lórí nẹ́ẹ̀tì báyìí ẹ̀dẹ̀ máa gbé ah, ta ló fáwọn eléyìí ní ilé kéwọn náà ti jáde gan níbo lẹ ti gba ṣàádà yín gan nítorí pé ìsọkúsọ kí ló dé ẹ ẹ wọn lè ka àdìsí mẹ́ta mẹ́rin kó clear lẹ́nu àbí ayé àpárí tó tó àfa kó straight àbí ká mú àwọn nọ́ọ̀sì gidi wá láwọn ọ̀rọ̀ ọgbọ́n àwọn àdìsí gidi tí ó sìn yàn láǹfààní àfàsán irùngbọ̀n wọn kọ̀ndẹ́mù eré wọn kọ̀ndẹ́mù tọ̀hún wàlí ọlọ́run barisisa wàlí ọlọ́run ọba ni abadàlá sitina sitina sana wàlí ọlọ́run ọba yìí ó sin ọlọ́run fún ó sin ọlọ́run fún sixty years ó sin ọlọ́run fún ọgọ́ta ọdún lámúyàsí láàfíà kódà kò sí ọlọ́run ọba rí kò sí gbogbo ọdún sixty years tó fi sin ọlọ́run ọlọ́run ò rí ẹ̀ṣẹ̀ kan lẹ́kọ̀ọ́ fún la ilaha illallah kí lẹ́ni kí lẹ́ni jọra yín lójú. àwọn Allahu Akbar Allahu Akbar kí lẹ wòlíì ẹwọ ẹwọ ẹwọ àṣetánì gan bó ṣe nímọ̀ tó padà ọlọ́mọ ńlá náà wà o wòlíì ọlọ́mọ bàrẹ̀ ẹwọ àyà tí mo mú lákọ̀ọ́kọ́ o ẹwọ àyà tí mo mú lákọ̀ọ́kọ́ bó ń ṣe ń ṣe fún ọlọ́run ní iná sọ ẹ̀ wòlíì ọlọ́run sin ọlọ́run fún years ọgọ́ta ọdún lámìyásù láàfíà ẹ bá lọ tẹ̀síìrù ṣẹ́ríù tẹ̀síìrù ẹ bá lọ tẹ̀síìrù ibnu kẹfìr àti tẹ̀síìrù kúrútùbí àwọn tẹ̀síìrù kọ̀ọ̀kan náà ju ọ̀rọ̀ yìí wà ń bẹ̀ tábàwá lọ súratul ashir tí màá ṣe mistake súratul ashir nínú tẹ̀síìrù tẹ̀síìrù ibnu kẹfìr tẹ̀síìrù kúrútùbí náà wà ń bẹ̀ àtàwọn tẹ̀síìrù kọ̀ọ̀kan ẹ̀wọ́n tọ́lọ̀ ń sọ ńbẹ̀ ẹ̀wọ́ wọ́n sọ̀rọ̀ wà lẹ́yìn ńbẹ̀ ó sin ọlọ́run bá fún sixty years kò sì ṣe ọlọ́run rárá rárá wà ní ọlọ́run bẹ̀ sí bá lọ bẹ̀ yóò kírun yóò yan náfìlà kódà á gbọ́ pé tó bá bẹ̀rẹ̀ náfìlà lẹ́nìí kó tó lè stop pòun fẹ́ sinmi lórí náfìlà àti yàn ọjọ́ mẹ́wàá ó pè yóò mọ yan náfìlà lẹ́nìí yóò mọ forí balẹ̀ yóò mọ lọ yóò mọ lọ forí yóò mọ sùjádà yóò dúró lórí ikú yóò kí fatia yóò lọ sí rúkú yóò jókòó yóò ṣe àtáyá yóò sàlámà yóò tún dìde wọ́n ní kó tó yóò wà máa kí bẹ́ẹ̀ ó di ọjọ́ mẹ́wàá wọ́n ní kò ní stop òní ọlọ́run ó mà bá ìgbésí ayé rẹ̀ lọ bẹ́ẹ̀ ó wá sí náà fún sixty years lámíyàsí láàfin àtúndì kì í jáde kò sí ẹ̀ṣẹ̀ kan tó lọ́run kọ́lẹ̀ fún la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam.